ọpẹ́ wa pọ̀ tí wọ́n bá ń dáájú ọlọ́mọdá gbàlẹ́ ti fún wa orí ọlọ́run bá pọ̀ tayọta ìdúpẹ́ rẹ̀ ọlọ́run bá wa sùn wọ́n dáadá ọlọ́ni yóò tó bá ti fẹ́ aburú kan nínú ní lọ́wọ́ tọrọ àforíjì lẹ́yìn náà wá sí dáadáa lẹ́yìn aburú ọlọ́run ọlọ́run oríjì òun ti fẹ́

Ìmọ̀ bẹ Ọlọ́run, ìmọ̀ wa lálá foríjì, a mọ̀ ṣe orí pàtàkì mọ̀ pé a ń bẹ̀rù Ọlọ́run. Ààbì ní máa jákàn ní kúrò nínú òkè Ọlọ́run. Àdíjì kan tí mo kà síwájú, àdíjì Anọ́sọ̀mọ̀ Máàlì, ọdí aláwọ̀ tààlà àyìn Iri fún wọn nírò pọ́jù tí ọlọ́run ọmọ sọ̀rọ̀lọ́wọ́ àríwọ̀ sọ́jà òjíṣẹ́ ọlọ́run náà ń fún ọlọ́run bá wa ó túnmọ̀ sí pé kìí sọ̀rọ̀ àjẹ́bì gan sọ̀rọ̀lọ́wọ́ àríwọ̀ sọ́jà ó jẹ́ ọ̀rọ̀ tó tún ní kọjú ń àkọ́kọ́ ń bẹ̀ ẹ̀yọ́ ọmọ ànábì Adam tí ọba pè ní tó o sì ní àkọkànṣẹ̀ pé wọ́n jẹ ọ ní àdúrà rẹ̀ ó gbà fún ọ ní wo rẹ̀ ti tó àkọ́kọ́ ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ nínú àdúgbò yẹn náà wọ́n máa ń tí ẹsẹ̀ rẹ tó bá dé ibi tó dòbí ikú nígbà tá à ń kọ̀m̀páìlì wọn ó wá ga ó ga ó ga ó ga débi tó dòbí ikú ẹ̀sẹ̀ nìkan ìmọ̀sọ̀kọ̀sáré ọwọ́ ń bẹ ọ̀ní ọlọ́ọ̀bá pé forí jì lọ jì ọlọ́run sáájú fún òun rákùnrin gbẹ̀sẹ̀ tó ga níbi tó jòdì ìpé kẹta ìwọ́n máa nábi adam tó bá wá padà wá fẹ́ ìmì ọlọ́ọ̀bà rẹ tó lọ ayé tán yẹni pé nígbàtí ó wà láyé òṣèlọ́hùn tẹ́lọ́hùn tẹ́lọ́hùn àti ètà ní nípọ̀ rọ́rọ́bìlà arúgbó àwọn ọ̀yá òṣèlọ́hùn débi sílẹ̀ sí láyé ẹkún àpèjú eléyìí ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ ò sí ìbọ́ ò sí ìlọ́yé débi pé ká má gba àbọ̀ ẹni tí ń sọ wípé ọlọ́run foríjì ní tó sì ṣe náà sí pẹ́ ò sí ayé rẹ̀ débẹ̀ tó fi ṣe pé làpáyé ta ní tó wá padà wá bẹ́mi ọlọ́run ọba rárá sí ṣìlú ti bì ìhà tí òun sì gbẹ́bọ padà wá sálìkì yá àmà mọ nínú ẹbọ ẹ̀sẹ̀ lóbi tóbi ti kàdìkàdì yìí tó dàbí gbogbo nǹkan tá a lè gbàgbọ́ lórí ilẹ̀ àti ilé àtẹrùpẹ́ ẹbẹ̀ àti gbogbo nǹkan tá a rí àti tá a rí àmọ́ òun gbé ẹbọ pàdé ọlọ́run padà ọlọ́run búra láàmù yẹn láàmù ìbúra ní la ní kùrọ́ọ̀bì bí tó wà lórí ilẹ̀ ti pọ̀ tó tí àìmọ́mù tó ní ìdí wọ́n gbà ní ìdí wá wọ́n láti ìyẹn yege àwọn nǹkan mẹ́ta tára fẹ́ kámúlò kámúrelé tó mọ̀ jẹ́ ìrántí ọ̀nà ma wá jáde láì àkọ́kọ́ ni pé àdùá òmà àrọ̀jà a ṣe àkíyèsí wípé ààfin bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kọ̀ tẹ́kọ́ náà wọ́n gbàdúrà bá ń ṣàdúrà ẹnìkan ní pé ẹ bá ń bẹ lóhun ẹ máa ìsira yín bóyá lọ́nà kọ̀ọ̀kan àbí lápapọ̀ sáàdù àǹgbà àbí ògbà òní ńlá ni. Ìsì dídú Yóò sì kó títí láti inú ọkàn ẹ̀ pé àlú àwọn ẹlẹ́jẹ̀ wá ń tẹnu mọ́ yìí àdúrà tá a ṣe ṣe ṣe ojú ọjọ́ ọjọ́ gbà bí ẹnì kọ̀ọ̀kan ti máa ń rò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo ń ṣẹlẹ̀ lápapọ̀ a lè mọ́ kọjáde lẹ́nu ṣùgbọ́n kí ló fà á nínú tí máa sábà fà á òun tájámù wọ̀já àìní ìfọkànṣẹ̀ pé ọlọ́run gbàdúrà ní ìwà púpọ̀ torí pé nínú àdéhùn yẹn ìnàkà náà dá ọ̀tà ní wàrọ̀jà ọ̀tà nìí tó bá tẹ̀mí tó jù lábọ̀kànṣẹ̀ ọlọ́run ti yan mọ̀hánà owó tààlà tó bá tẹ̀mí tó jù lábọ̀kànṣẹ̀ wọ́n tẹ́ bá ń bẹ láhùn tí ó lábọ̀kànṣẹ̀ àjọ àyàn onígbà torí pé ẹni wọ́n ń pè ní ìdájọ́ fún òní ìṣe ọlọ́run ó dàbí ìgbà tó máa ń dá àwọn adámọ̀ ń sọ pé à ń bẹ láhùn náà à ń bẹ àwọn bàbá ní wọ́n ní núbù dá ìlókè parí ẹ̀ à ń bẹ náà ọdá náà ọdá náà má bínú nígbàtí ẹ bá ń bẹ ìyẹ̀ gan ọdá náà má bínú wá gbogbo fẹ́nu ẹ̀dá kù sọ́bẹ̀ náà irú bẹ́ẹ̀ náà mọ̀ ádámà mẹ́lọ́hun láì nífẹ̀ nífẹ̀ tí ẹ bá fi wá jákàn níbi ìkẹ́ ọlọ́run kò sáwọn kan tí máa jákàn ní ìkẹ́ ọlọ́run àbáwọn tó ti lò ọmọ yẹn fi hàn tòun ẹ̀rọ àwọn ọ̀tẹ̀rọ̀ ti ní lọ́gbọ̀n lùn ní sọ́tò méjì ayọ̀ tó sí. tí ẹ bá tún wá nífọ̀ọ́kàntẹ̀ abala kejì nìyẹn o ìdú nìdùá ṣùgbọ́n kò lánú bẹ lọ́hùn ẹ̀ ń kọ wípé à ń kọ wípé ìlú le ìlú le ní ọlọ́m̀bẹ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ wàá sọ fún akọ́lọ́m̀bẹ ìgbà tí ń bẹ àǹfààní yọrọ tí ẹ fẹ́ kó látara pé ń bẹ ẹ̀ sọ́jà ẹgbẹ́ ẹ̀ kẹ̀sọ́ kọ́lọ́m̀bẹ ẹ̀sìn gbàgbọ́ náà bá wà ọlọ́run tóbi jèèyàn lọ ọgbọ́n ilé ìròyìn yìí ẹ̀ sí ìtọrọ mi ń ṣe bẹ́ẹ̀ gbogbo èèyàn ma máa ń ṣe bẹ́ẹ̀ ìyẹn ká mọ̀ ọ̀sẹ̀ mi ṣe ẹlòmí àgbà pé ọlọ́run kúkú mọ̀ mí sẹ́kọ̀ mọ tí mò ń fẹ́ à ń rí àpẹẹrẹ bẹ́ẹ̀ eré eléyìí náà ìfọkànbalẹ̀ sí tọ́lọ́run bá fẹ́ ṣe sẹ́kọ̀ ṣe tí ó bá ṣe ni yẹn bá wá ṣẹlẹ̀ tán káwọn ọmọ ádámọ̀ fọkàn balẹ̀ sí irú aburú yòówù tó lè ti bẹ̀yọ ní àlàyé àmọ́nù mẹ́kà lọ́ ilẹ̀ alkọ́mùlù kọ̀ǹtìrú àwọn tó bá ti sòkò ní máa fọkàn balẹ̀ irú ẹ̀ tọ́lá mọ́ sí wá lẹ́ni òkò ó túmọ̀ sí pé lábàlá àkọ́kọ́ àníbìyẹn àtìpé mẹ́ta tọ́lọ́ pé wá yìí àníbùkà àtà sí kámẹ́rà bẹ lọ́hùn ká nífọkànṣẹ̀ a sì gbọ́dọ̀ máa nífọkànṣẹ̀ láì máa bẹ lọ́hùn abala kejì àgbẹ̀lẹ̀sẹ̀ fọ́ọ̀rọ̀ láàyè òkú nínà dùnú iṣẹ́ à ẹ̀sẹ̀ olọ́mọ adámọ̀ọ́sẹ̀ tí wọ́n ní oṣù bá tó níbi ìtò ń kọ́ àwọn tí wọ́n bá sẹ̀sẹ̀ tí ò tó bá òun ẹmọ ti wá àbí fún ẹ̀mọ́ tó fi dáwò ni àyẹ́lọ́run lẹ́yìn tó bá ti tán kápá gbogbo ìpẹ̀ pọ̀ kápá gbogbo òkè tí gbẹ láyé pọ̀ títí débi tílẹ̀ gbé láyé láàmọ̀ fún ẹ̀ ẹ̀sẹ̀ tẹ̀ nìkan ọwọ́ náà ní tiẹ̀ ọlọ́run ní tòun ti bẹ́ẹ̀ náà ọwọ́ padà wá bẹ́mi ọlọ́run ọba rẹ̀ àfẹ́bọ lẹ́rù ẹ̀ ọlọ́run ní bí bẹ́sẹ̀ ń ṣe pọ̀ tó náà làbórí ló ṣe pọ̀ tó àti tá a bá ń ṣe méjì tọ́lọ̀ ọlọ́run mùsùlùmí òdodo lẹ́yìn tí wọ́n fi kun ìyẹn ní sọ pé mùsùlùmí lásán torí mùsùlùmí lásán pọ̀ ọlọ́mọ ti wá ní lásán awáyé wá ṣe rere àbí sọ pé awáyé wá sáyé ṣe oye ti bá ní awáyé wá ṣe rere ẹ̀sùn lè gbọ́ sí pé ó wá kọ́lé wá rọpọ̀ ó wá ṣe gbẹdẹmukẹ èyí tí ó ní tùmọ̀ títà lọ ni awáyé wá sáyé ṣe ní mùsùlùmí òdodo ẹni tí ò bá rí rẹ̀ bẹ́ẹ̀ òun náà ni kó yọra ẹ̀ kú òun òdù ní òdodo báyé bá dà bó ṣe dà yìí tí mùsùlùmí sì pọ̀ ń bẹ̀ bó ṣe pọ̀ tó yìí tí wọ́n ń burú sí ní àtẹ̀yìn ní káfúra síra wa tẹ́lú mùsùlùmí tọ́lọ̀ bá ń fẹ́ wẹ́lkọ́mù ní wá orí wa wáyé wá sáyé ṣe ní mùsùlùmí mo sọ nínú àwọn ọ̀rọ̀ tó ti bá rí tẹ́lẹ̀ wípé àwùjọ wa ti bàjẹ́ àwùjọ orílẹ̀-èdè nàìjíríà ó ti bàjẹ́ ó ti bàjẹ́ kò sí inú àdúrà kọ́lọ́ mọ́jọ́ ó bàjẹ́ ọlọ́mọdé nàìjíríà bàjẹ́ kò sí inú àdúrà kọ́lọ́ bàjẹ́ jù báyìí lọ kọ́lọ́ tó kù sí olàdúrà àwọn ìbàjẹ́ yẹn ó fọdọ̀ sí di aburú olóṣèlú àtàbúrú àwọn ẹlẹ́gbọ́n táwọn olùmọ̀ wa àwọn onímọ̀ wa tí wọ́n ti ọlọ́run sì fún wọn láti yọ oríṣẹ́ níbi àìdákẹ́ ẹnu níbi àìmọ̀ fẹ̀rí lọ́lẹ̀ níbi àtúbọ̀tán ẹbọ àtàwọn aládàdálẹ̀ tí náà ń jó wọn látàyé báyìí ìjọba àwọn social media káàkiri káàkiri ẹ́ rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹbí pèpè tuntun náà ìlàwọn ẹlẹ́bọ̀ àtàlágàdálẹ̀ gbé ṣépè ní ìdíwọ̀ ìwà ìsinmi

tó ń bẹ níbi kákúkú yọ̀rọ̀ kákúkẹ́bà sọ̀rọ̀ wọn pé mo fẹ́ fún létí káwọn máa lo táàtì mi nìkan náà wà lórí yẹn àwọn ń fẹ́ yẹn tẹ́lẹ̀ ká ṣe kánú ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run yẹn ẹ máa wò lẹ̀ sọ ṣẹ́ nǹkan ẹ má kan kẹ́yìn náà máa jù ú lù wá ti wá eléyìí gangan eléyìn náà àdó olóró ni ẹgbẹ́ wọn bá tọ́pìkì lọ wọ́n eléyìn náà pọ̀ lọ́dọ̀ ẹ̀sìn pẹ̀pẹ̀ tuntun náà lónìí abala òṣèlú ọlọ́hàgbà aburú bẹ̀ aburú bẹ̀ ni mo sọ pé kọ́lọ̀ mọ́jú ó bàjẹ́ jù báyìí lọ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí nínú ẹ̀ ìjínigbé ń bẹ àbí ìpààyàn láì sí nǹkan kan mọ́ bẹ àríwò iṣẹ́ bá àtàkì wọn àwọn olóògbèlú ni àbẹ́ǹsẹ̀ méjì ni mẹ́bá ń ṣe méjì tẹ́lẹ̀ ẹ̀mọ́ sí è mo lè ti búra sí àwọn olóògbèlú ni torí ó ní pàtó tó bá ti táwọn èèyàn kan lásán ẹbí lásán kún ọ̀lá ìwọ̀n lágbára ẹ̀ wọ̀n láì láàrí ìwọ̀n lágbára ẹ̀ tí wọ́n ti táwọn èèyàn kan lásán ni 19 ààrẹ tó rẹ̀ sí èyí tó ìjọba pamọ́ rárá nígbà táwọn èèyàn ń jí ọmọ gbé nìbàdàn àwọn obìnrin ló pọ̀ mẹ́ tí wọ́n ṣe bí wèrè tí wọ́n ń jí ọmọ gbé torí pé ìgbà ẹni wọ́n rò pé wọ́n ṣéǹjì ìgbà ẹni bá bọ̀rọ̀ náírà ní òfìdé ló jáde ẹ̀bá náà ti ọdún yẹn wọ́n wá ń jí ọmọ gbé láti fi ètùtù fún owó ó lè pọ̀ sí bí ẹ bá ń lọ lójú títì báyìí ó wà má nígbà náà bí ẹ bá dé bá sọ rè yí bóyá ẹ rí pé wọ́n ti ń sọ èèyàn méjì lọ́wọ́ ẹgbẹ́ lómi tí wọ́n lè lè já sí òòtọ́ ń fẹ́ sí báyà lọ́wọ́ bá a ti fẹ́ máa ṣe nígbà tá a bá ń tí a máa rí ẹran wájú ilé ẹnì kọ̀ọ̀kan ọ̀la àtúntò rọ́bì kà bẹ́ẹ̀ ni wọ́n ti ń sọ àwọn èèyàn ibi tí wọ́n wá ń lọ ni pé wọ́n wá ń dáàbò àwọn tó rán wọn ẹ̀rú wá àwọn èèyàn wá ń ké máa máa wọ́n wá sọ pé tọ́lọ́pàá kan bá dé pé ẹ má pa ẹ̀sùn náà pọ̀

ẹmú mi wà káwò àbí ẹgbẹ́ sọ pé alọ́mọ ogun tó tó ẹgbàgbé ìdúwà gbàgbé àdúrà ọmọ ogun wẹ́pà ọmọ ogun wá lọ pẹ̀lú wọn lórí ẹ̀rí wípé tí a bá sọ́ra àìmọye ọmọ ogun tó ti bá lọ àwọn ogun sọ pé ti ń bẹ lọ́wọ́ àwọn òtó ti ń bẹ lọ́wọ́ wọn tó wá sáré òtàn ọmọ ogun sálọ Cameroon sálọ Niger wọ́n sálọ lóyìnbó láì rìsáìn àwọn kan rìsáìn torí pé wọ́n fẹ́ gbé Nàìjíríà àwọn òsì lára yín mọ́ ó tó gẹ́ gbogbo ẹ̀ náà ló tẹ̀lẹ̀ yìí ní pé àtọmọ ti kà ẹ mọ̀ jù ní ọjọ́ bá gba microphone àwọn ọmọ ogun sálọ lójúlé rò àbá agójúlé àwọn èèyàn ńláńlá àbá agójúlówó àbá agójúlé ipò gbogbo ẹ̀wọ̀n náà abẹ́fẹ́ padà síbi ìjọba ológun ni nígbàtẹ̀fẹ́ ẹgbẹ́ rò pé àmọ̀ ah, tó ṣe ló burú tó báyìí nígbàtẹ̀ ìyàyọ̀ ní orí pé abọ́ ológun ó tuntun wá rí pé àmọ̀ tó ṣe ló burú tó báyìí ó lẹ́kún fẹ́ àmìjọba àmì àwọn tó wà níjọba lẹ́rìn sí ká máa sí ká wá aláforí yìí torí kò lè ní ìtumọ̀ táà ń bẹ̀ táà ń wọ láwọn foríjì táà sì náà ti jáwọ́ bí aburú ẹbọ àwọn èèyàn ṣe bí kápẹ́ ìlú ẹbọ sí ìtàkùn àbí kòkò àbí ìkankan ká máa rú kiri wọ́n ti bóòlù kan lẹ́bọ wọn mọ̀ pé ẹbọ kọjá bẹ́ẹ̀ ẹbọ kọjá bẹ́ẹ̀ níjọ́ tí wọ́n ti ń ṣe agitation fún Yorùbá nation èmi ò gbọ́ kí tèmi lè ní wílẹ̀ o ifá àtòdúwà ni mo ń gbọ́ lẹ́nu wọn back to sender ìdíjẹ́jẹ́ nìyẹn wọ́n ní ifá ifá ifá aláyẹ̀ aláyẹ̀ Odùduwà Odùduwà ẹgbẹ́ ọgbọ́n tẹ́ ẹ̀bá ń sàkéèsì ẹgbẹ̀rẹ̀ mú ẹgbẹ̀rẹ̀ fún ìsàkéèsì látò ní tẹ́ ẹ̀bá ń gbọ́ nǹkan tí ń jẹ́ ẹgbẹ́

ẹgbà gbàdó mẹ́ ẹgbà ọkà mẹ́ ẹgbà ọkùn mẹ́ kẹ́nìkan kọ́ gbọ́kàn lánlá ọkọ̀ gbogbo ẹgbẹ́ lọ́kọ́ ń jẹrẹ fẹ́ra tọ́lọ́ wọn bá ń bínú àbójò ní ọ̀rọ̀ mọ́ abẹ́mọ̀ sí àwọn àkọ́kọ́lọ́ ìwá bínú nìyẹn kí n tẹ́ ìbọlẹ̀ ó mọ́ jáde má tó ní ó sì máa wà mọ́ tọ́lọ́ ti bẹ́ẹ̀ fáwọn ọ̀gá rí pé ó ní ìgbàsọ́nà bá bínú ká tó gbọ́n Ọlọ́run lórí màtẹ́ bá ń lẹ̀ ní ẹgbẹ́ ìwọ́n tó níbi tẹ́wọ́n ti tẹ́ lẹ́yìn ẹ̀ àwọn ẹni wá sáyé ṣe ní ìlú òdodo àjàbá ṣe dà láyé ti burú wọ̀láhì ràbí àjàbá a sọ fọ́ ọmọ táyé bí láyé pọ̀n kí láyé ti burú àwọn Yorùbá tẹ̀lé wa lẹ́yìn ìfẹ́ ìlú ní kí lẹ fẹ́ mo lè fẹ́ ká lọ kí lẹ fẹ́ ká ṣe àwọn akọ́lá àmọ̀ pọ̀ lẹ́yìn àwọn ẹlẹ́bọ̀ bí Yorùbá bá gbára ẹ̀ tán nation ní ó tún jáde lábẹ́ Yorùbá nígbà àmọ́ títí parí sí torí èmi ò ní yára ìlú ìlú Ọlọ́run tí ń padà sí kúkúrú lẹ́yìn iman kí o má máa bẹ lórí ẹ̀pẹ̀ mọ́ kó padà sábẹ́ ẹ̀pẹ̀ ó pé jù yẹn lọ ń gbà yẹn lórí ẹ̀ bá fẹlẹ̀ èyí tá ń bá bọ̀ tẹ́lẹ̀ ni pé àfẹ́gbọ́ Abdullah àfẹ́gbọ́ Yusuf àfẹ́gbọ́ Ibrahim ó sì ṣe sí gbogbo ẹ̀yìn bàbá kí mọ́lẹ̀ ẹ̀sìn tó dé ìjàpá ẹ̀ náà sì tún wà ń lẹ̀ ní ìgbìmọ̀ àìfẹ́ rí ní mùsùlùmí òdodo lápìtàn àfi mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lásán àbá àwọn àkan olùmọ̀ lágbáwá ó ní láàyù bàálù náà bí àmà ìrìnkùn ẹgbẹ́ dáwà nítorí òkàn wọn fún àná ní rẹ wà lá àbá áàtìkù abẹ́wọ àbáyà tọkùnrin àbí tóbìnrin kódà tó wá tó wá lọ ní nìkọ́ olùkọ́ wa yẹn nínú kíláàsì máa wà ní tírílíọ̀nù lẹ́bù ó ní ìdá áàpù máa fi máa fi júwà èyí máa fi kọlù máa fi sọ́dù náà bá ti bá nǹkan tí ń bẹ nínú báyà jẹ́ inú ọkàn ó bàjẹ́ àbí ó bàjẹ́ ọ̀rọ̀ tí ìfọwọ́ náà wọ̀ sọ́dà ó ní tẹ́lẹ̀ yóò bá ti bàjẹ́ gbogbo ara ti bàjẹ́ tẹ́lẹ̀ yóò bá ti bàjẹ́ kò sábà ọ̀rẹ́ lọ́jọ́ gbọdọ̀ àti ìyá rẹ̀ ọ̀rẹ́ yá lòdì là torí náà ẹni ká rẹ̀ wa lọ́wọ́ àwa náà lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ara wa ká tó lè lójú ti ẹlòmíì níbi kí á fi ẹ̀sìn òdodo rílẹ̀ tó bá jẹ́ pé ọwá lọ sẹ́gbọ̀ pẹ̀lú ọlọ́run nínú ayà ní ìlúsọ́kù náà ayà 72 ẹni ó fi wá jẹ́ lẹ́gbọ̀ pẹ̀lú ọlọ́run lọ́tẹ́sì fi ilé lọ́kùnrin àti lóbìnrin ẹja mọ̀ tẹ́lẹ̀ kọmọ́ mọ̀ padà sáà dúró kọmọ́ mọ̀ padà sáà dúró tí lọ́tẹ́ nìkan tó èso ní kéwú àwọn obìnrin méjì kan ni wọ́n jẹ́ màmá wọ́n èso ní kéwú àrùn sí ìsì lápẹẹrẹ pé wọ́n tẹ́lẹ̀sì gan tàbí alára lára wọn wọ́n wá gbọ́ ọ̀rọ̀ ìkan ní tó kéfẹ̀ ó yá rédíò ní sọ̀rọ̀ ń bá nípa àlámà yẹn àwọn èèyàn wọ́n sọ pé sáàfà náà sì lè lè àwọn ọmọ yẹn sọ pé láàrá wọn lọ́wọ́ àti omi tó ti wọ́n ti fi wọ́n ti fẹ́ gbọ́rọ̀ ẹ̀ ló ti kọ́mẹ̀ yìí sáàfà náà sì lè lè fún sọ̀rọ̀ yìí tí wíwó rowòrò yìí kò ní àtàkùn ìjọ ojú jókòó sí tó gbé tẹ́kù kalẹ̀ lólórí ní pàṣẹ mẹ́tẹ́ẹ̀dì báyé ó ti bóhun sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà wíjọ lórí ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ ìṣẹ́ àmà nígbà tí wọ́n mọ̀ bá ti lè mọ̀ pé wọ́n rọ̀ wọ́n ní wí àìsàmìlá ọmọ sàjìkàdà fẹ́ ìpàdé báwọn ẹni ọlọ́mọ wá fún wọn lẹ́sìn tí wọ́n bá ní wọ́n takò wọ́n ẹ̀mọ̀ wá rí nínú láàrin bí ọ̀sẹ̀ méjì tí ìpín kò sí tí ó kún kan tí mo lọ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ rọ̀ yìí pé ẹ̀rọ ọ̀rún sínú tí wọ́n dé ìlú ìsìn láwùjọ yìí ọlọ́run kó gbé àwọn borí wọn ọlọ́run kó láwọn lọ́wọ́ wọn wọ́n ṣe ìjókòó wọn bẹ́ẹ̀ sì kiri kí ni wọ́n ṣe ọlọ́run bá ti ráyàn níṣẹ́ kan ọ̀rẹ́yàn ní kó wá jẹ láyé àyẹ̀rí iṣẹ́ kò ráyè rẹ wá alábìsọ̀ ọlọ́run ò sáwọ̀ sọ́yà ó yẹ ẹgbẹ́ mẹ́rin lọ́yẹ tó kíjẹ́ bàbá fún alábìsọ̀ ọlọ́run táàbì túnmọ̀ yìí kọ́ọ̀tẹ̀ rẹ̀ ìtàn tó dọ́gba jù nípa pé a pa ẹran léyá oníkánàbí Ibrahim lálà ọ̀rọ̀ tó lẹ́rìn wọn sọ yẹn èyí tó jẹ́ ìsàn tí wọ́n kọ́ lẹ̀ wọ́n sọ pé ó sọ wípé ọlọ́run sọ ọba fún mi lọ́mọ àwọn kan sọ pé yìí ti rúbọ àwọn kan sọ pé yìí ti jọ́sìn fún ọ ìtàn nìyẹn a sì máa abojú láàrin ìtàn a máa da ìtàn rú wọ́n bá fi borí gbárí pẹ̀lẹ́ yìí ṣùgbọ́n tó wà nínú ẹ̀rí àtẹ̀yí títàbí tó tají ó pè ìdọ̀rọ̀ yìí ó ní ìndì àwọ̀ fílmẹ̀nà yìí á ní àgbàrọ̀ mo rí lójú oorun pé mo ń rẹ̀ èyí tó lọ́gbà nínú ìpìlẹ̀ ìrọ̀rọ̀ yìí nìyẹn kí láàrin ìrọ̀rọ̀ yìí wí ẹni tí ó sì dàgbà bí ńgbà náà tó padà wájà náà nígbà tọ́lọ́nù ẹsẹ̀kẹsẹ̀ tí mo fẹ́ bá rí ẹsẹ̀kẹsẹ̀ ló fi bá àti ní sí ọlọ́run jẹ́. Bẹ́ẹ̀lẹ̀ nẹ́bẹ̀ Mọ̀sánà sọ̀rọ̀lá òkà ọ̀fọ́là, mọ́ta gbóná ju kan ní lọ, ọlọ́run sọ ní tó tẹ́lú ilé àti tó wá fọ́dà bẹ́ẹ̀, ó ti wà lónìí, tẹ́lú kọ̀ọ̀kan ra kàrà sí lọ. Àmọ́ nígbà sọ́rọ̀ sọ pé yá ayúwa dá sí fún ìgbà àǹtẹ̀. Ìwọ́n tó ń sọ pé àdàpọ̀ mi ò tuntun mú mi, nígbà tó dé láti kọ̀ dárò mìíràn náà dìde sallallahu ta'ala sallam tó bá bọ́ sí ìgbòrò ọgbọ́kà kúlù láyé ayọ̀ lọ́wọ́ tó fi wù ẹgbà tó tún sọ́bà mí àbọ́lọ́ bá ní ká tuntun láti jọ́ sí fún kẹ́ẹ̀lẹ̀ jèrè wọ́n sì gbọ́ yẹ pé táwọn bá gbàgbé àwọn òní jèrè kò náà lọ sí ẹwà tó sọ́lọ́ subhanahu wa ta'ala ni mo fi já àwọn tí wọ́n sọ wípé

nígbà tó ń sọ ọlọ́mọ ọmọ rẹ̀ wá sáyé láti wá fún láti wá fún fẹ́sẹ̀ wọ́n ti wá ń lé inú ti sábà ń sọ pé lágbájá ló tún kòkó ló tún kòkó ẹ̀ lágbájá ló ní ọwọ́ ti tó mú. lágbájá ló sọ pé ẹgbẹ́ láti ní láti ní ọwọ́ ti òun ní kẹgbà mú. ṣé fóònù ń sọ bí ìta rẹ̀ tí ó fọwọ́ ìlẹ́jọ́ náà ti máa ń ṣe tọ́lọ̀ bá ti ní fún wọn. ó túmọ̀ sí pé eléyìí kọ̀wáyé eléyìí wò. ọ̀nà yorùbá ọ̀nà nínú ní kìtà kò Èyàn ó sì gbọmọ àrùgbẹ́nà látàrí tó bá bọ́lọ̀ ọ̀bàdún ó ní ẹ má bèèrè. Á bèèrè kan tí ó gún ẹ̀yà àti tòṣèlú. Ẹjẹ́ á mú kúrò lẹ́nu kájíkáwé káwọ́ ayé kájò gbèsè yá àlàáfíà kárọ́lọ́ òsì kápadà sálùjẹ́ náà

ìtùnú pé àìsànṣe yóò dáa àti kí máa ṣẹlẹ̀ lọ́dọ̀ kí máa bẹ́ẹ̀ ni ọdọ̀ ìmọ̀ èèyàn ẹni tó ń ṣe iye owó wáyé rẹ̀ pẹ̀lú tó ń ṣe owó ṣe mọ́ ohun pààyàn ohun parọ́ mọ́ gbogbo ọdún kúkú máa dúró ní àlọ́ hajj mọ́ àtìrẹ́rìn àgbéká máa wú àtúntà iná fún nǹkan táwùjọ bá burú báyìí àwọn ọmọ tó sọ ẹ̀yìn tẹ́ ń lọ ẹ̀dá pẹ̀lú wọ́n nílò ogun ọlọ́run tó bá lọ lóyè tó lówó ti lè lọ́wọ́ àtàlàáfíà ọdún ilé òtún ṣe é ṣe ẹnì kan bí mílànà ó ní tóun sáàyè tó tó kó láyé báyìí ọ̀rọ̀ àná aláìní ó ní ibi tí ń lọ yá torí ẹni tí ò lọ lẹ́sìn tó ló dọdún yìí tó ò náà mà pé wọn ò ní lọ lọ́dún yìí kò sí láyé má ẹni tí ò lọ lọ́dún yìí tó ní bóyá ọdún tí ń bọ̀ ìkó ó dùbà àmọ́ bí ó nígbà náà ẹ̀wọ̀ haram ẹ̀wọ̀ haram ó fẹ́ àwọn èèyàn tí mẹ́rin ẹ̀fẹ́ mọ́jú mọ́tọ́ lájọ́ ọ̀fẹ́ yẹn lọ ẹ̀dá kú tó rẹ̀ nìyẹn nígbà tó nípa ẹ̀sìn ọba fẹ́ sí lórí ilẹ̀ mọ́ ó yẹ ká máa fura o torí ẹ̀ ká lé fún ibẹ̀ lọ́hùn awúgbẹ́ ká lé fún ìwọ lọ́nà aláborí bì àkúrú má tẹ̀sùmọ̀ hùn kò àtúntàkùnrin ta'ala li wa lakum innahu huwal ghafurur rahim wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh